أبو الرزاق الفتاح العليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله سيدنا محمد صلى الله عليه وسلم وعلى أهله وصحبه أجمعين آمين àtúnkì ẹ̀yin olùgbọ́wọ́ wọ́n wípé àdìjọ kó ojúmọ́ àkó ojúmọ́ máa bárúkà ojúmọ́ aláàjẹká ṣèwúkọ̀ ẹ̀ káàbọ̀ sórí ètò tí a kò ní alefik fidin lórí one zero one point one parrot fm lókè bèbí nílùú ògbómọ̀ṣọ́ ọ̀làdùn níbi èlò lórúkọ mi o mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center ní pápá abẹ́dẹ̀ nílùú ògbómọ̀ṣọ́ sheikh ẹ káàbọ̀ sórí ètò sà kọlọ́njẹ́ jẹ́ kárí yín pẹ́ lórí dáadáa lójúpọ̀nà islam kọlọ́n kó sì jẹ́ kí ẹ ní àtúbọ̀tán dáadáa kọlọ́n kó túbọ̀ bá a sọ ọ́ agbára di ọ̀tún sí fún yín inṣàlá ìbéèrè tí máa kọ́ fi ṣíde òun náà ni ìbéèrè tí oníbéèrè béèrè wípé ṣé ọ̀ràn yan túláàsì ni fún yàwó láti máa ṣe àdúrà fún ọkọ rẹ̀ ìbéèrè yẹn wá láti ọ̀dọ̀ amọ́túlá nílùú èkó eléyìn báwọn ìbéèrè míì tún ni pé wọ́n ní tí ọkùnrin bá fẹ́ ju ìyàwó kan lọ tí ìyàwó ẹlẹ́ẹ̀kejì tàbí ìkẹta tàbí ìkẹrin tí ọkọ ṣẹ̀ṣẹ̀ fẹ́ sí ọwá ju àwọn ìyókù tó bá ní ilé lọ lọ́jọ́ orí ṣé ẹni yóò máa lò fún wọn ní àbíbò tó bá sì jẹ́ pé ìyàwó alákọ̀ọ́kọ́ náà tó jẹ́ ìyálé ló ju àwọn ìyókù tí ọkọ fẹ́ lọ ṣé ẹni òun náà máa lò fún àwọn eléyìí náà ẹ jẹ́ ń darúbà náà bisimilá. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah. وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ìbéèrè tó ní béèrè sí nípa pé sí ọ̀ràn yẹn ló jẹ́ lórí obìnrin pé kó máa ṣe àdúrà fún ọkọ rẹ̀ tí ṣíṣe àdúrà fọkọ tí a bá gbé sí abẹ́ ṣíṣe dáadáa sọ́kọ hmm. a jẹ́ pé ọ̀ràn yẹn ni kó máa ṣàdúrà fọkọ rẹ̀ hmm. nítorí pé obìnrin kan ò sí. tí ó jẹ́ ìyàwó lọ́tẹ̀ ọkọ hmm. tí ọba máa ṣe dáadáa sọ́kọ tí ó rí dọ́gbé. tí ó jẹ́ kí obìnrin kó rí ìdí fi múlẹ̀ lọ́dọ̀ ọkọ rẹ̀ kẹsẹ̀ rẹ̀ ọ̀ràn lẹ̀ tó hmm. náà ni kó ṣe dáadáa sọ́kọ dáadáa ọ̀ràn yẹn ni. Hmm. àdúrà kẹsì rí yẹn tí obìnrin bá ń ṣe àdúrà fún ọkọ rẹ̀ kó dáa má burú má bàjẹ́ kò sí tàbí ṣùgbọ́n pé yóò mú kí dáadáa tóbìnrin yẹn náà kọ́ pọ̀ hmm. nítorí pé ìfọ̀kànbalẹ̀ igi ìfọ̀kànbalẹ̀ ẹyẹ hmm. nígbà tí gbogbo nǹkan ọba ṣe ẹnu rí fọ́kọ bóò ni ọkọ náà ṣe lè rí nǹkan dẹ́rìn pẹ̀kẹ́ ìyàwó hmm. kò ní rọrùn so ṣùgbọ́n kì í wá sí ìyàwó nìkan ìlọ́jọ́ ràn yàn lórí rẹ̀ kó máa ṣàdúrà fọ́kọ rẹ̀ ọkọ náà ràn yàn ló lórí ẹ̀ kó máa ṣàdúrà fún ìyàwó rẹ̀ nítorí pé tá a bá gbé ṣíṣàdúrà fọkọ sábẹ́ dáadáa ṣíṣe sọkọ ọlọ́run lè dáa sọ́nù alukur'an pé wàlẹ̀ hunna mitlu lẹ́dí alayhinna bil ma'ruf wàlẹ̀ rìjẹ́lì alayhinna daraja. àwọn obìnrin náà lẹ́tọ̀ọ́ ká ṣe dáadáa sí àwọn náà gẹ́gẹ́ bó ṣe jọ́ràn yàn lórí tiwọn náà pé kó ń ṣe dáadáa sáwọn ọkọ wọn. Hmm. ọ̀ràn yàn lọ́jẹ́ lórí ọkọ kó ní ṣe dáadáa sí ìyàwó rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àjùlọ tọ́lọ̀ ń ṣe fún ọkọ ju ti àwọn ìyàwó lọ hmm. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ obìnrin náà nírú ẹ̀tọ́ hmm. tọkọ ní lórí tiẹ̀ náà òun náà nírú ẹ̀ lórí ọkọ hmm. tí wọ́n bá lẹ́tọ̀ọ́ kí ìyàwó rẹ̀ ṣàdúrà fún ọ òun náà lẹ́tọ̀ọ́ kí wọ́n náà máa ṣàdúrà fún eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. ìbéèrè ẹlẹ́kejì tí wọ́n sọ pé ǹjẹ́ téèyàn bá fẹ́ ìyàwó mi ká pé ìyàwó ẹlẹ́kẹrin ọba ọlọ́run á kádàrà pé kó wọn lọ́jọ́ lórí ju gbogbo àwọn ẹni tó síwájú ẹ̀ lọ. ṣé ẹ ni wọ́n máa lò fún ni àbí ìwọ? tó bá jẹ́ pé ẹ̀yin dípò wọ ní èdè Yorùbá bá túmọ̀ sápọ̀nlé kò túmọ̀ sápọ̀nlé nínú èdè àwọn míì. ìsìláàmù ń fẹ́ wípé tá a bá jọ jẹ́ ọmọ ìyá ara wa nínú ẹ̀sìn Islam ká pọ́nra wa lé. Hmm. so ẹni tí wọ́n bá wájú yóò ṣàpọ́nlé ẹni tó dé ẹni tó dé náà kò gbọdọ̀ fojú di ẹni tó síwájú. so lábẹ́ òfin ọlọ́run a máa pọ́nra wa lé a máa yẹra wa sí. Hmm. ṣùgbọ́n ẹ̀yin dípò wọ̀ ó lè jẹ́ èdè àpọ́nlé lọ́dọ̀ Yorùbá nígbà tíjà ò tí ṣẹlẹ̀ tó bá ti ń di pé á wọ̀ àìgbọ́ra ẹni yìí kan bá ti ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin ní ìdìwọ̀ síde yorùbá kìí ṣèdè àpọ́nlé hmm. nítorí pé kò káyé ló ń gbogbo ìgbà àá hmm. máa ń lò gbà tí nǹkan bá fara rọ ni hmm. so ẹgbẹ́ngbà tí wàhálà bá ṣẹlẹ̀ tí gbogbo ẹ̀yin tí wọ́n dìwọ̀ wọ́n bá ní à ah, sẹ́mi náà ló ń lò wọ́ fún pé ah, ọlọ́run gan kọ́ síbọ̀dá là ń pọ̀ lọ́nà àbí bàbá subhanallah. Hmm so eléyìí túmọ̀ sí pé ẹmọ́wùlẹ̀ jájọ́ pé eléyìí látẹ̀bà tì táàfì wá da lérú hmm. wípé o eléyìí ìṣẹ́gbẹ́ gbogbo yín o hmm. ẹ̀yin ni kẹ́ ẹ máa pè o hmm. ẹ máa pè ní wọ látàrí kẹ́ ẹ bá sí ní ọrẹ o láti wọlé ọkọ yìí ẹmọ́wùlẹ̀ wọn bá máa pera wọn níwọ wọn bá máa pera wọn lẹ́yìn àwọn wọn mọ̀ ẹ bẹ́ẹ̀ sì wá ń tónú àṣà ìsìlámù ò tó bẹ́ẹ̀ wípé nítorí pé ẹnìkan bá ti wọlé ọkọ ṣáájú ẹnìkan òun sí ní ọrẹ̀ yọọ máa wá lu ẹni tí ó dé lẹ́yìn rẹ̀ bí ọmọ ọ̀dọ̀ hmm. yọọ máa ránṣẹ́ yọọ máa tì síwá yọọ máa tì sẹ́yìn hmm. islam ò tó bẹ́ẹ̀ gbogbo obìnrin kọ̀ọ̀kan lọ́ọ̀dì ọkọ ìyàwó lọ́nà hmm. òun náà lẹ́tọ̀ àtọ́júṣe tọkọ gbọ́dọ̀ ṣe fún gẹ́gẹ́ bí ó ti ṣe ṣe fún ìyàwó mi ṣògezipẹ́ nìkan lọ́wọ́ á nínú àwọn ìyàwó rẹ̀ láàyò tó mú àwọn yòókù ní pọ́ọ̀sì islam ò faramọ́ so a gbọ́dọ̀ rí pé gbogbo obìnrin la fún lẹ́tọ̀ọ́ rẹ̀ àwọn obìnrin láàrin ara wọn àlàkalẹ̀ tí ó jẹ́ kún lè rẹ́pọ̀ láàrin ara wọn tí wọn ò ní ṣọ̀tá òun náà ló yẹ kẹ́ ẹ̀ làkalẹ̀ bó tilẹ̀ jẹ́ pé obìnrin sóbìnrin lọ́ọ̀dẹ ọkọ̀ kan náà àní sáláì máa rí kọnukọhọ láàrin wọn ṣùgbọ́n mi sí omi ò tó ní sáláì máa ṣẹlẹ̀ àmọ́ lọ́nà tí ó gbà dínkù púpọ̀ tí ò ní wá jẹ́ pò náà là ń bá yí lọ́sàn-án àti lóru. Hmm. jazakumullahu khairan sheikh. Ah, ẹ jẹ́ kí ẹ máa ṣe bẹ́ẹ̀ kí máa fi tó wa létí pé ẹ máa láǹfààní àti darapọ̀ mọ́ wa ní ìkànnì ojúwo ewo mi wọ Facebook ẹ máa fi ọ̀làdùn níbelò ẹ máa fi wá tẹ́ bá ti ń rí ẹ máa rí èmi pẹ̀lú sheikh bí a ṣe ń ṣe lọ́wọ́ lóní ketekete tẹ́ bá ti ń rí báyìí ẹ máa ṣí ààrẹ ẹ máa fọ́lọ̀ rẹ̀ bákan náà kẹtùmọ̀ láìkí ẹ̀ pẹ̀lú nọ́mbà tó ń bẹ fáwọn ará agbègbè jákèjádò ilẹ̀ Nàìjíríà náà ní zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight nígbà táwọn ará òkè òkun lọ́hùn tí wọ́n sì lè máa lọ plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. asalaamualeykum wa rahmatulahi wa barakatu. aleykum salaam wa rahmatulahi wa barakatu. kò yin bí ẹ ti ń pè. ọmọ ọba olókùn olókùn ládùúgbò lẹ́nu ìgbìmọ̀ ṣe. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé tí èèyàn bá rántí bóyá bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn pé èèyàn fura tó látàrí pé bóyá ní àjò lèèyàn ṣe ni ìyẹn wà ń mú wá sínú síta àsìkò tí mo ti sọ láti ní ìyẹn mo rántí sùúrù rí báyìí nígbà mo délé tí mo ń san gbèsè ìrún àríwá àtẹ̀yìn bá wá rántí ní bí ọ̀sẹ̀ kẹta pé ìrún sẹ́yìn ló tún kí síwájú lẹ́yìn ìsẹ́yìn rántí rẹ̀ sẹ́yìn ó tún gbogbo ẹ̀ sí wà ní ìbéèrè ìmọ̀lá ọ̀kọ̀nà lágbọ́dẹ́ lẹ́ẹ̀kejì pé pé ní bí obìnrin tá a bá ń bùkátà pé kí obìnrin ó ti súnà ẹgbẹ́ lẹ́bí àpẹẹrẹ fún àwọn asọ́kọ́mọ lò lẹ́kọ̀ọ́ akẹ́kọ̀ọ́ mọ̀ lo imar wọ́n wá ń bùkátà sí gbàtẹ́ rí báyìí o àwọn nǹkan bẹ̀rẹ̀ báyá bíi ọ̀fẹ́ para kan kan kan pé pẹ̀lú tóun ti fẹ́ka lù wọ́n rí ṣé èèyàn lẹ́tọ̀ọ́ àti rà fún nínú fẹ̀rẹ̀ Islam láwọn ẹ̀fà ń sọ̀rọ̀. èèyàn ti rìnrìn àjò tọ́sẹ̀ mẹ́ta èèyàn wá rántí pé lórí ìrìn àjò yẹn ó ṣeé ṣe kọjá pé èèyàn rántí ṣe sọ̀látù gbọ̀hùrù so ìgbà tí yàrá rántí sí ti pọ́sẹ̀ mẹ́ta báyìí hmm. báwo láti ṣe ṣe pẹ̀lú àwọn sọ láti tó wá lẹ́yìn hmm. lópin ìgbà tó bá ṣe pé sọ láti ta gbàgbé sígbà tá a rántí hmm. ọjọ́ ti lọ lórí rẹ̀ ó ti tó bí ọ̀sẹ̀ mẹ́ta tẹ̀ wú yẹn sọ láti yẹn só ńládàsán padà àní tún àwọn èyí tó wà lẹ́yìn rẹ̀ ṣe má ṣùgbọ́n tó bá jẹ́ pé nísìnyí èèyàn gbàgbé láti ṣe sọ láti bọ̀hùr nírú àsìkò sọ̀látò làìṣà èèyàn parí àìṣà lèèyàn wá rántí pé a ẹ̀ máa ṣe sọ̀látò bọ́ọ̀rù tó ń tọ́jú ọ̀ràn yẹn ni pé kéèyàn wá ṣe sọ̀látò bọ́ọ̀rù yẹn èèyàn ṣe asiri èèyàn tún ṣe magrib èèyàn tún ṣe àìṣà èèyàn tún ṣe lópin ìgbà tí sọ̀látò yẹn tí ò tí ju márùn lọ hmm. tó bá ju márùn lọ sọ ẹ̀ bùkátà láti tó má eléyìí tásìkò tiẹ̀ sì wà lóde lẹ́kọ̀ọ́kọ́ sí kó tó di pẹ́ ṣe yókù àmọ́ ńgbà tí òjú márùn lọ ẹ san eléyìí tẹ gbàgbé láti ṣeun gbogbo tẹ bá ṣe lẹ́yìn rẹ̀ ẹ tuntun ṣe. lẹ́yìn ìjọba wọn ní téèyàn máa níyàwó kan téèyàn ń fẹ́ kó ṣe súnà bí kò máa lo khimar hmm. àbí kò máa lo niqab hmm. ǹjẹ́ tó bá wa sọ pé kóun lè bá a ṣe tí wọ́n fẹ́ kóun ṣe hmm. òun ní àwọn ọṣẹ ìwẹ̀ kan àti para kan tóun fẹ́ kọ́ ra fóun so Ah, kò sí nǹkan tó burú mbẹ ó tilẹ̀ jẹ́ pé ká lọ mà wípé ẹni tá a bá pè wá sí di kó sẹ́sìn ńṣe ni kó sẹ́sìn yẹn pẹ̀lú pọ́mọ̀dájú pọ́lọ̀ ló ń ṣe fún hmm. kì í sọkọ. Hmm. Hmm. nítorí pé a rí nínú àwọn obìnrin ẹni tó yẹ pé yóò máa wọ jìlìbáàbù tí yóò máa lo nìkọ́ọ̀bù tó jẹ́ pé ńgbà tí ọkọ bá ti pọ́kọ̀ ọ́lẹ̀ gbogbo ẹ̀ ní dànù. kí ló dé ìyá alágbájá rẹ̀ tí a ah, lè pẹ́ lórí ibú tá à ń wọ fún un mo ti kolu ààrẹ kí ló padà sí bó ṣe wà tẹ́lẹ̀ ni ah, ọlọ́run ní dán padà sí back to sender mm. torí tí o bá padà sí back to sender aburú pọ̀ mbẹ́ mm. so irú rẹ̀ ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ mm. èyí tó ń túmọ̀ sí pé àwọn mùnáfíkì àdínì ti pọ̀ jù so wọn kàn ń ṣẹ̀sìn lójú ayé ni ọkọ ò tí ì lé mi ni mo ṣe ń wọṣọ ìbọn bá ti lé mi èmi náà ni wọn mọ̀ ọ́ sọ jùjú káyé wọn mọ̀ fẹ̀sìn ọlọ́run sí wàhálà wọn mọ̀ fi ṣe yẹ̀yẹ́ tòun ti ṣe wàhálà ni torí kò ń jìyà lásán ni torí kò ní ládàá lórí ẹ̀tẹ́lẹ̀ náà nígbà tó ń ṣe hmm. so ó sì jẹ́ ipò tí ń tanra rẹ̀ dànù nítorí pé ó ò ṣẹ̀sìn ọkọ lásán ńlọ ń wẹ̀wù yẹn fún nítorí kọ́ mọ̀ bá lé ọ dànù ọ̀rọ̀ hmm. fẹ́ kó lé ọ ló fi ń wọ̀ nígbà tó sì ti lé ọ ńkọ́ kẹ́rù náà fọ́ ọmúra rẹ̀ hmm, sórí eléyìí ọ̀yẹ́ ìwé obìnrin tí wọ́n wá ní kó lo jìlbáàbù tí wọ́n ní kó lo nìkọ́ọ̀bù tí tọ́ọ̀bà lo tọ́ọ̀bà lo jìlbáàbù tọ́ọ̀bà lo nìkọ́ọ̀bù ìwọ náà láwọn bùkátà òun náà ní kọ́kọ́ kọ́ ra ọṣẹ ìwẹ̀ kọ́ ra àwọn nǹkan para fún ọ. Hmm. so eléyìí náà kò dáa tó kò dáa tó nítorí pé èyí ń fi mẹ́jẹ̀mú lélẹ̀ nítorí pé èèyàn fẹ́ sẹ́sìn wípé tí wọn bá ti pé àwọn mẹ́jẹ̀mú ò ní sẹ́sìn níjọ́ tó ṣe bá tán kọ́tọ́kọ̀ ọ̀bá rówó rọṣẹ̀ mi níjọ́ tí palaba tán tó kò rówó rà para mi ó tún di back to sender náà nù <laughs> so ìyẹn máa ṣẹ̀sìn tó rọ lọ ni. Hmm. hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí ó kọ́ yín bí ẹ ti ń pè o. ìwúlọ̀ ni sọ̀rọ̀ láti ìgbìmọ̀ṣọ́. kí ni ìbéèrè yín. èyí náà ti gbé ìrẹta mọ́ ni bí aláwọ̀kọ́ ni pé tí èèyàn bá ṣe sọ̀lá lọ́wọ́ ní jama hmm. tí wàá kú láṣà àti ní wọ́n sálámù àlùwàlẹ́ wọn á já tí wọn á lọ tún àlùwàlá ṣe hmm. tí èèyàn wá fẹ́ fi sọ láàyè padà tí èèyàn wá rẹ ni pẹ̀lú èèyàn láti ṣe jẹ náà hmm. tí èèyàn bá ti sọ láàyè tó ládàá pé èèyàn ṣe jẹ náà lèèyàn máa gbà ní ládàá pé èèyàn bá wọn sí ìgbé àkọ́ nìyẹn ìbéèrè hmm. ẹlẹ́ẹ̀kejì ni wípé ǹjẹ́ àkáǹtì kan wà lẹ́yìn ìgbà tí wọ́n bá ti tẹ̀sí láti ram kó tó di pé wọ́n mọ̀ sí ká súrátọ̀lẹ̀ fatia ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta ni wípé kábẹ́yẹ́ bá ti mọ̀ ní ní àdúgbò àwùjọ wá ń fi ní ibi ọ̀nà dáhùn èèyàn gbà fowó jọ ní pé afẹ́ fi ní bí ní ẹ̀sùn. Ìjọ wa ní mọ̀ pé wọ́n fẹ́ fi jẹ oúnjẹ ẹ̀sùn. Tí mo mẹ́rin wa sọ fún yẹn tí wọ́n á sàlàyé fún ọ pé irú ìwé tí wọ́n fẹ́ fi ní jẹ yìí ìkúrú jẹ lásán ni kò sí ní ìlànà ìsìlámù ìjọba ìfọ̀mù. Tí mo fẹ́ yẹ tó bẹ̀rẹ̀ ìjọba ìyẹn lè wà níbi ẹni tí ìnáwó tí ìyá ẹ̀ fẹ́ ṣe tí ẹ wá sọ fún àwọn èèyàn tó ti ní ìlú ọ̀nà ni èèyàn tó ń fi gbogbo tí ẹ̀rẹ́ ti ọ̀nà ilẹ̀ ẹ̀ ti gbà látàrí tí wọ́n bá kọ àti sí ó ti yé. alhamdulilayi ẹni tí òbí rẹ tí wọn fẹẹ fi jẹ oyè kan pé oyè ẹsìn hmm. tó sì jẹ pé òun náà ni ọmọ tí ó lè ṣe ìnáwó bí ayò ti ṣe jẹ oyè tó fẹẹ jẹun tó ń sì ti mọ̀ pé ọ̀nà kan ni nínú ọ̀nà táwọn èèyàn ń gbà láti kówó jọ lọ́wọ́ àwọn èèyàn kò jẹ́ ń gbọ̀ báyà. ṣé ìgbà téèyàn bá kọ̀ fóbi rẹ̀ tóbi sí kọ̀ téèyàn sọ fún wọn pé wọ́n kàn fẹ́ gbowó lọ́wọ́ yín owó làwọn fẹ́ kó jọ tí wọ́n fi kó jẹ òbí ọ̀gbọ́ ọ̀gbà ọ̀sán ni tọ́ba fẹ́ dójú tì wọ́n lè ní ìsìnáwó tí àtijọ́ yèyí ń bùkátà àti pé pápá gan tọ́ba kùnà láti ṣènáwó yìí àwọn ó sì ra àwọn gbọ́yé tó bá kùnà láti ṣènáwó yìí àwọn lè sòdì ọ̀rọ̀ sí ọ ọ̀nà wo lèèyàn lè gbà téèyàn lè fi bọ́ láàrin àsìgbọ́ àti òdì ọ̀rọ̀ eléyìí tóbi èèyàn ti fi ń sẹ́rù báyìí nípa oyè tó lòun fẹ́ jẹ yìí kò sọ́nà kankan tẹ́ ẹ lè gbà ju pé kẹ́ ẹ sọ tí sòdodo kẹ́ ẹ sọ fóbìnrin lọ ntẹ́yìn gbọ́ nínú òfin ẹ̀sìn Islam yẹ ẹ sọ fóbìnrin tóbi náà bá ti gbọ́ bákan méjì ni nínú kọ́lọ́wọ́n bó jẹ́ kí wọ́n gbọ́ kí wọ́n gbà àdúrà tẹ́yìn ọmọ ṣe nù àbí kí wọ́n gbọ́ kí wọ́n fà kíkọ́rí páwọn ò ní gbà ẹ gbọ́dọ̀ títorí àìlágbọ̀ọ́yé tiwọn nípa ẹ̀sìn kẹ́yìn tẹ́ wá lọ ẹgbẹ́sìn yìí kẹ́ ẹ máa ṣe ń tọ́ta kò ń tẹ́ ẹgbọ́yé nínú ẹ̀sìn hmm. torí ẹ̀ à ń fi ní joyè lórúkọ ẹ̀sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà irọ́ ni àtẹ̀tàn jẹ́ ẹni tí ń fi ọjọ́ yẹn gàrà bó ló náà rí nọ́ọ̀sì. so gbogbo ọ̀nà àti kówó jọ kówó jẹ lásán rákẹ́ ń joyè bẹ́ẹ̀ ní nọ́ọ̀sì àwọn ti jẹ́ tán táwọn tó délé ayé àwọn ẹni gidi tó sin náà wọn ti jẹ́ tán mm. so kò bá ti sí nǹkan kan táwa ti ọ̀ lè rí pọ́nlá mm. so eléyìí túmọ̀ sí pé ẹ̀tàn jẹ lásán eléyìí tí ò ní túmọ̀ tó sì yẹ kí gbogbo mùsùlùmí ọ jáwọ́ ń bẹ̀ mm. bí mọ́mù ní bá ń fi hàn joyè báwọn jáwọ́ ń bẹ̀ ọlálásà látùkà ni ọjà wọn bẹ irọ́ lásán ẹ̀tàn jẹ́ òfútù fẹ́ tẹ ọrọ́ kò ní ìtumọ̀ kankan lábẹ́ òfin ọlọ́ hmm. ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ ní taba ṣe takbiratul ihram tán ǹjẹ́ azkar kan wà tó islam ní kàwé bẹ́ẹ̀ ni azkar wà à ń pè ní du'aul istiftah àdúrà tá à ń ṣe sọ̀lá kẹba wo inú hisnul muslim ẹ̀rí ń lọ́lọ́kan ọjọ́ kan ilé ìtànà bí fi kọ́ wa nínú rẹ̀ ni allahumma ba'id bayni wa bayna khataaya كما بعدت بين المشرق والمغرب واغسلني من خط ونقني من خطاياي كما ينقى الثوب الأبيض من الدنس واغسلني من خطاياي بالماء والثلج والبرد àtàwọn مثلا náà ẹ tó wá ń ṣe béèrè títẹ̀ bá ń ṣe sọ láti nu jàmá tẹ wá ẹ wá jáde ẹ lọ tún àlọ́ àláṣẹ gbàtẹ́ padà dé ẹ̀rẹ́ fomi tẹ́lẹ̀ tuntun sọ láti yan jọ ṣe ní jàmá wọ́n padà ṣẹlẹ̀ pẹ́yìn náà lẹ́ẹ̀ dá nǹkan yín ṣe ṣé ládàá pé ṣe jàmá lẹ́gbà ni àbẹ́yìn lẹ́ẹ̀ dá ṣe. àkókò sọláàtì kì í jẹ́ sọláàtì àyàfi tá a bá bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú allahu akbar tá a sì parí rẹ̀ pẹ̀lú asalaamu alaykum èyí tẹ́yìn ṣe wọ́n ẹ̀ tí ìbàdí asalaamu alaykum tálù àlàáfíà eléyìí túmọ̀ sí pé mo ti kọ́kọ́ bá jàmáà kálù àlàó tó já eléyìí ò sínú pẹ́ ti ṣe sọ̀lá torí tó bá já sí pé ti ṣe sọ̀lá àti ní alọ́lá kí lẹ̀ ń tún lọ sí sọ̀lá àti wo lẹ̀ ń tún sí. so èyí tẹ́ ẹ rí ṣe pẹ̀lú aláwọ̀ pọ́tẹ́sì parí sí àṣàlámù àlékún ńlá pẹ̀ rí ṣe torí rẹ̀ sẹ́yìn lẹ́ dá ṣe ní àbíjà náà ẹ̀yìn nìkan lẹ́ dá ṣe eléyìí ò béèrè. Hmm bí àwọn ìpè ṣì ń rọra wọn ẹ tún jẹ mú ìbéèrè eléyìí náà wá oníbèrè ìbéèrè wọn ní ṣé obìnrin ó lè máa tọrọ àrísìkì fúnra rẹ̀ ní gẹ́lẹ́ bó ti ṣe ń tọrọ fún ọkọ dáadáa. àbí ṣé obìnrin lè máa tọrọ pé kí ọlọ́run fóun ní àrísìkì ju tọkọ lọ àbí kó má tó tọkọ ẹ̀ ìwé ìròsọ ni lélẹ́yìn tó lábẹ́ òfin ọlọ́run wọ́n tọ́ kóbìnrin náà máa tọrọ àrídìkì fúnra rẹ̀ hmm. bí ṣe ń tọrọ fọkọ kódà súnmọ́nù súnmọ́ anábì sallallahu alaihi wasallam fi yé wa pé tá a bá fẹ́ tọrọ fẹ́nikẹ́ni ká kọ́ tọrọ fórí ara wa náà hmm. so ọmọ tọrọ fúnra ara rẹ wàá tọrọ fọkọ rẹ wọn ní ṣé a lè tọrọ pé kárìsìkì tí wàá kọ pọ̀ ju tọkọ lọ àbúrò ọmọ sóra rẹ mọ́kọ hmm. nípa rìsìkì ọlọ́run fún mi ní rìsìkì tí ó fẹ̀ tí ó gbáyè tí ó gbòòrò tó ṣì ò ní wá lẹ́yìn rẹ̀ tó o kò nídìí pé kọ́ ọmọ wa fira rẹ sí ẹgbẹ́ ọkọ pé kí ọ̀pọ̀ ju tọkọ lọ àwọn àti ìṣe kọ́ fẹ́ mu lọ́mọ ọ̀dọ̀ èrò ọmọ bẹ́ẹ̀ lọ ọlọ́run gbé káàsì kí n máa fẹ́ kọ́ pọ̀ kọ́ gbáyì hmm. ilé ìjẹ̀bù sílẹ̀. hello. hello bàbá. ó kọ yín o. ẹtú ọpẹ afárí yusuf ni láti ìsàlẹ̀ ọ̀rọ̀ ló gbé mọ̀ sọ. kí

ó wá nà ọbẹ̀ ó wá bà mí nínú jẹ́ lójú pé mo ní ìní àjọṣepọ̀ pẹ̀lú rẹ̀ náà àwọn ọmọ tó bí náà ọmọbìnrin ni wọ́n tó kókó ogun wọn náà tó kókó wọn lọ sí ẹ̀sìn kírísítẹ́nì yìí tó àwọn èèyàn míì wọ́n wá sọ fún dájú pé mo ti bí méjì torí ìgbà káwọn ọmọ kí wọ́n dọ́dọ̀ mi ìgbà ká ní àjọṣepọ̀ kankan tó ní wá ní kò kí ni tó bè mí mú kí ni kí ni mo ṣe tọ́jú àṣìṣe tàbí kí ni tó yẹ kí n ṣe ní ṣúnà. ọ̀dà alhamdulilayi òfin ọlọ́run bẹ̀rẹ̀ dàrá gbà wípé mùsùlùmí lè fẹ́ nasaraniya hmm. àbí yahudiya hmm. ẹlẹ́sìn christian àbí ẹlẹ́sìn jew hmm. ọlọ́run bá gbà pẹ̀lú ìfẹ́ wọn níyàwó ṣùgbọ́n kò gbà wípé kí àwọn ọkùnrin wọn fẹ́ ọmọ mùsùlùmí níyàwó ọlọ́run ọba ló ṣòfin bá wọn ọlọ́run sì ṣòfin kẹ́nìkan máa pé mo níbèrè so gbàtọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ló dára tí wàá gbà pé wọ́n lè fẹ́ obìnrin wọn níyàwó ọlọ́run ọba sọ pé mo gbà pé kẹ́ ẹ fẹ́ wọn níyàwó tí wọ́n bá gbà pa wọn ọba yẹn ṣe islam hmm. torí ẹ̀yin lẹ ń ṣàfikún nǹkan mi hmm. Hmm. ọlọ́run ní mo gbà kẹ́ fẹ́ wọn ètò túmọ̀ sí pé ó lè máa ṣẹ̀sìn tiẹ̀ kí wọn náà máa ṣe tiẹ̀ ọlọ́run gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n ìdí tó náà fi gbà pé ìfọkùnrin ni pé ọkùnrin ni wọ́n ọlọ́run sọ pé ar-rijalu qawwamuna 'ala an-nisa àwọn ọkùnrin lò pé ó mú lérò fáwọn obìnrin ètò túmọ̀ sí pé ìwọ ló mójútó lé Hmm. ìwọ lọ́ọ́ máa tọ́jú àwọn ọmọ rẹ tó sì máa fi wọ́n mọ̀nà hmm. o ò sì ní gbà bí tí wulẹ̀ kéré ma kóbìnrin ọgbà stẹ́rìn mọ́ lọ́wọ́ hmm. kó wá jẹ́ pé ní ọmọ tukọ̀ gbèsè ayé rẹ̀ tọ́ kí ọba ti rí ṣe bẹ́ẹ̀ ó dájú pé àwọn ọmọ rẹ mùsùlùmí làwọn jẹ ìyàwó tó fẹ́ náà tó ń jẹ́ yahudiya àti nasọ̀nìyá pẹ̀lú àṣẹ lọ tó náà máa rí dáadáa ìsìn Islam àti bẹ́ẹ̀ ti ṣe ń ṣe òun náà ní paríparí iná líle woro rẹ̀ padà yọ agbẹ̀yìn ọ̀rọ̀ oní hmm. òrí pé islam lọ́nà hmm. kì í ṣe nǹkan mi ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti ní wọ́ọ́rọ́wọ́ oní òpadà di mùsùlùmí tí yín wá ṣẹlẹ̀ pẹ̀lú pé ẹ fẹ́yàwó yẹn pẹ̀lú májẹ̀mú kó lọ́wọ́ bá yín ṣe islam tó hmm. adúpẹ́ fọlọ̀ ó sì ṣe islam yìí náà ṣùgbọ́n nígbà tí ó di pé ọjọ́ lọ díẹ̀ lórí islam rẹ̀ ó tún padà padà sí ẹsẹ̀ rẹ̀ àárọ̀ ó lè ṣe islam mà so lábẹ́ òfin ọlọ́run obìnrin yẹn lè ṣẹ́kù lọ́dọ̀ yìí mọ́. nítorí pé fi ọlọ́run gbà nípìnlẹ̀ pẹ̀lú fẹ́ ní yahudi àbí nàṣọ̀rọ̀ níyà kọ́ máa ṣẹ̀sìn rẹ lọ. ṣùgbọ́n ní ìsìn ti di mùsùlùmí mùsùlùmí tó ti dáhùn èèwọ̀ ni lórí rẹ̀ kó tó padà kó òun sí islam mọ́. ọlọ́run ló dáhùn sọ pé wàlá tó ń ṣe kó obìnrin sọmọl kàwáfìr ẹ gbọ́dọ̀ di àwọn obìnrin tó jẹ́ káfìrì mú níyàwó òun ti di káfìrì á nígbà tó ti kọ́kọ́ ṣe islam tó tún wá lóun ò ṣe islam mọ́ torí ẹ̀ nǹkan ẹyọ tó lè la ìgbéyàwó rẹ̀ tó fi lè padà tó máa jẹ́ ìyàwó yín òun náà ní kó padà sẹ́sìn Islam pẹ̀lú ìtura tó ní agbára so tó bá ti ṣe báwọn kò sí wàhálà wọn á ní kò tún máa lórí tiẹ̀ nìkan tún kó àwọn ọmọ kó àwọn náà lọ di ẹ̀sìn tó lòun padà sí so ẹ̀yin náà ni wọ́n dàbí ìgbà tó ṣe pé okùn ṣòkòtò yín fẹ́ dẹ̀ hmm. so wọ́n yẹ kẹ́ ẹ̀ tètè mú so dáadáa kí ni ìtumọ̀ pẹ́yìn ìjọkọ̀ tọ́lọ̀ ń gbà fún pẹ̀lú ìfẹ́ tẹ́lẹ̀ náà ṣèbí torí pé lè lámòjútó tó péye lórí àwọn ọmọ mi táwọn ọmọ òfin mi di ẹni tí ò ṣe Islam ṣé ń bolẹ̀ wá gbójú sí títà lóbọ̀ fi wọ̀ hmm. kí lẹ́yìn wòran tó fi jẹ́ pé àwọn ọmọ yín láwọn ò ṣe Islam ẹnu yín ò ti gbọ̀rọ̀ hmm. ẹ gbìyànjú láti rí pé àwọn ọmọ yín wọn ò ṣe kèfèrí lójú yín o hmm. ọjà ìbò tó ṣe jẹ́. Assalamu alaikum. Alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Orúkọ àbìjẹ́lì ló kọ̀ mi láti Ghana. Láti Ghana, kí ni ìbéèrè yín? Béèrè mi ni pé ọ̀gá yẹn máa jẹ́ àmọ̀díyà. Tí wọ́n ń yẹn pẹ̀lú pé kéèyàn sá àsálámọ̀ sí òun, ìgbé tí à ń béèrè pé àkílódé tó òun máa ń sálámà sáwọn kristian èmi wá mọ́ sọ pé tó kó mọ̀ mọ́ sálámà sáwọn kristian mọ́ o ó wá ní kí ni ìdí tí òun ò ní fi sálámà sáwọn kristian ẹ̀rọ àwọn tí tí mo kàn fẹ́ sọ tí mo kàn fẹ́ béèrè ni pé ṣé ó ti yé ó ti yé ó ti yé alhamdulilayi lábẹ́ òfin ọlọ́run tó bá pé sálámà tàwa mùsùlùmí ni asalaamualeykum àbí asalaamualeykum wa rahmatulah àbí asalaamu alaykum wa rahmatulahi wa barakatu haram ni lórí mùsùlùmí kọ́kọ́kọ́ sálámà bẹ́ẹ̀ sẹ́ni tí kì bá ṣe mùsùlùmí haram ni wọ́n ti wọn bá jẹ́ christian kò bá jẹ́ jew torí sálámà yìí kìí kàn sí pàǹkìrì ẹni lásán ó ní í ṣe pẹ̀lẹ́sìn ó ní í ṣe pẹ̀lẹ́sìn torí rẹ̀ mùsùlùmí ló máa ń sálámà sí mùsùlùmí mùsùlùmí ló máa ń sálámà sí tó máa ń dáhùn eléyìí túmọ̀ sí wípé ẹnikẹ́ni tó bá sálámà sẹ́ni tí èsè mùsùlùmí sẹ́lọ̀ ọ̀sẹ̀lọ̀ anábì sallallahu alayhi wa sallam onílẹ̀ tabda'u ahlal kitabi bis-salam fa idha sallamu alaykum faqulu wa alaykum ẹ gbọ́dọ̀ kọ́kọ́ máa sálámà sáwọn ahlul yahudi àbí nasara christian àbí jew ẹ gbọ́dọ̀ sọ fún ọ pé asalaamu alaykum ìkírẹ ní tàwọn mùsùlùmí ni torí rẹ tó bá jẹ́ pé ìwọ sálámà bẹ́ẹ̀ sí mùsùlùmí tí ọba dán ọlọ́run má bínú o hmm. torí pé ó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn ni ó ní í ṣe pẹ̀lú gbàgbọ́ so táwọn bá wọn jẹ́ fáwọn náà kọ́ sẹ́nu bóró tán ní asàlámù àlékún wọn kọ́ sálámù sí ìkíni tàwọn mùsùlùmí ó ní í ṣe pẹ̀lú gbàgbọ́ kan ni hmm. òun wá fi bẹ́ẹ̀ fi hàn anábì ní bẹ́ẹ̀ fi dá wọn lónìí wa alaykum hmm. so tó bá jẹ́ pé ẹni tí ó sálámù sí yín òun jẹ́ ẹni tí ń ṣe ìlànà àwọn kọ̀dìyàníyà ẹlọ́gà yín ọjọ́ kọ̀dìyà ni ní àwọn amadiya hmm. so ó wá ní ẹ wá ní bínú pé kí ló dé tẹ̀ ìkọ́kọ́ sálámà sùn tó ń bá ṣe sálámà sí yẹn ìdá so tẹ́ bá lágbẹ̀ẹ́ yóò sìn islam ẹ mọ̀ kó àwọn lẹ́yìn kì í ṣe islam ni wọ́n ń ṣe nítorí pé nínú islam òfin ọlọ́run nínú alukur'an àti sunna nabi muhammad sallallahu alayhi wa sallam ó dá lórí wípé kò sí ànábì ní ìmọ̀ tí ń bọ̀ wálé ayé kò sí ìránṣẹ́ kan tí ń bọ̀ wálé ayé má lẹ́yìn ànábì muhammad sallallahu alayhi wa sallam ma kana muhammadun aba ahadin min rijalikum walakin rasulallahi wa khataman nabiyyin ànábì sallallahu alayhi wa sallam kì í ṣe bàbá ẹnìkan nínú ìránṣẹ́ ọlọ́run òpin àwọn ìránṣẹ́ òpin àwọn ànábì ẹnìkan bá sọ pé ìránṣẹ́ kan dé ànábì kan dé lẹ́yìn ànábì kẹ́mọ̀ tó kùrọ̀ ni ó sì ní irọ́ lọ́lọ́run pa ẹni tó bá pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ kò lè jẹ́ mùsùlùmí. ànábì sallallahu alaihi wa sallam ní la nabiyya ba'di kò sánàbì míì tí ó dé lẹ́yìn mi máa ní ìtẹ̀síwájú àdéhìí yẹn ṣùgbọ́n àwọn òpùrọ̀ kan ń bọ̀ wálé ayé bí ọgbọ̀n oníkálukú wọn mọ̀ pòrọ̀pẹ̀rẹ̀ rẹ̀ lánàbì irọ́ ni wọ́n ń pa ọ́ èmi lòpin àwọn ànábì ẹni tó bá tún ní anabi kan bẹ lẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa sallam ó pa anabi ló purọ́ hmm. ẹnìkan sì ní pa anabi ló purọ́ kò ṣẹ́kù nínú ẹ̀sìn islam hmm. lábẹ́ bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ kọ́kọ́ sálámà sí àwọn amadiya yẹn támánsì sálámà sí yín ẹ gbọ́dọ̀ dáhùn torí pé àwọn òṣè ìsìláàmù tọ́lọ̀ ń sinmi anabi muhammad sallallahu alayhi wa sallam eléyìí tó túmọ̀ sí pé má pe alukur'ani nírọ́ má pe sunna nírọ́ hmm. wáyé o ẹ rí i pé àwọn gan láàrin ara wọn àwọn gan ọ̀kàwá náà kún mùsùlùmí irú tiwọn sọ pé mùsùlùmí tiwọn à ń tẹ̀lé tọ́lá à ń tẹ̀lé tànàbí mùsùlùmí irú tiwọn àwọn ń tẹ̀lé Mirza Ghulam Ahmed Al-Qadiani ẹ rí i pé wọn ò ní fi ọmọ ọmọbìnrin fún yín ẹ̀yin tí a jẹ́ mùsùlùmí ṣùgbọ́n àwọn ṣetán láti fi ọmọ àtìyín bìnrin wọ́n ní àpèjúwe rẹ̀ nípa àwọn mùsùlùmí ṣe lè fẹ́ àwọn kírísítẹ̀nì àti yahudi tó sì jẹ́ pé àwọn ò ní gbà kọ́mọbìnrin tiwa kọ́ fẹ́ wọn tó hmm. bí wọn ṣe gbé e nu àwọn àwọn yẹn ṣe nǹkan látara àfẹnú àtòdó tẹyìn bá ká hmm. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ntọ́lọ́run sì sọ làwa ń tẹ̀lé hmm. wò lẹ́yìn tí wàá rí lẹ́yìn. hello hello tó hello. wàhálà ìgbọ̀nsẹ̀ láwọn rọ́ṣùn ti làwọn kan yìí bá ti ń pè o orúkọ mi ni abdulwapọ̀ sọ̀rọ̀ láti lè pàtàkì mọ́tò rìn. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé kí ẹ bá wẹ ìgbẹ́ náà wájú. tó ṣé ó dáa kí ẹ máa dàníyàn ní ibẹ̀ pé aṣọ́rọ̀ lọ́wọ́ tó ìbéèrè tí mo fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. ọkọ ni pé ẹni tó bá wọ jánọ́bà ṣé nínú iléèwé yẹn ọtọ́kọ ẹ̀ máa ṣàníyàn pé àṣọra àkọ́kọ́ iléèwé ṣàníyàn hmm. iléèyàn kì í ṣàníyàn àníyàn inú ọkàn ló máa ń gbé hmm. lẹ́rìí pé kẹ́ẹ́ tó wẹ̀ ẹ ní àdìsọ́kàn pé wọ́lọ́ irúwẹ̀ bá mo fẹ́ wẹ̀ láti gbé ẹ̀gbin ńlá kò lára tí máa kọ dínà ẹni láti sìn lọ. Hmm. tẹ́ bá wá wẹ̀ tán fẹ́ sọ pé ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna wa rasuluhu allahumma ja'alni min at wa ja'alni min al ẹ wí àmẹ́ni wí níbi tẹ́ ti wẹ̀ yín pàápàá jùlọ tó bá pé ibi tẹ́ ti wẹ̀ ẹ máa tọ̀ bẹ̀ àbí ibi tẹ́ ti wẹ̀ ẹ máa tún yàgbẹ́ bẹ̀ nígbà tẹ́ bá tó jáde ẹ wá wí gbólóhùn yẹn kì í ṣe nítorí pé ẹ wẹ̀ o nítorí àlùwàlá tó bọ́ sínú wẹ̀ ìyẹn tẹ́yìn bá ṣe àlùwàlá nínú ìwẹ̀ yín àlùwàlá àwọn sì jà ṣe mọ̀ pé lẹ́yìn àlùwàlá là wí gbólóhùn so ẹ wí nítorí àlùwàlá tẹ́ ṣe nínú ìwẹ̀ yín náà. ọ̀dà hello hello. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ó kọ́ yín bẹ́ẹ̀ tí ń pè. Ìgbésẹ̀ Plọ́mbà lọ́ra ẹ̀mí àwọn dán. Àmín. Ó kọ́ nípa àwọn tó mọ̀ ń gba iṣẹ́ ìjọba gẹ́gẹ́ bí ìgbà ibi tá a wà ara wa dé ní orílẹ̀-èdè yìí hmm. tó jẹ́ pé èèyàn ń ṣàì láti mọ fi owó ra iṣẹ́ hmm. kan tó gẹ̀ẹ́sì iṣẹ́ ìjọba. Hmm. níwọ̀n a máa ń sọ fáwọn ẹlòmíì pé kò bá sínú ọmọ àwa mọ ojú sí iṣẹ́ rí àfiwò pé àwọn ẹ̀ǹtà tí wọ́n ní certificate wọn lẹ́gbẹ̀ẹ́ so a fẹ́ kí àwọn dókítà kan máa sọ̀rọ̀ lórí ẹ̀. alhamdulilayi a rí i pé ìbéèrè náà ṣe pàtàkì hmm. oníkálukú ló lọ́mọ táwọn ilé ẹ̀kọ́ gíga hmm. eh, àfojúsùn kálukú sì ni pé nígbà táwọn ọmọ wa tó máa kẹ́kọ̀ọ́ tó ń bá jáde pẹ̀lú specialization tọ̀tọ̀ tó ní kálukú kọ́ káwọn ọmọ owó rí sẹ́tọ̀ jọjú hmm. kó lè dáa jẹ́ pé wọ́n kọ́kọ́ nísìnyí fúnra wọn wọ́n sì tún wá ọ̀nà láti dẹ́rìn pẹ̀kẹ́ àwọn òbí wọn látara sẹ́kọ́mẹ́ǹsì àti tí bá ń wọlé. ṣùgbọ́n bá ní lọ́kàn jẹ́ púpọ̀ ní nàìjíríà tí wọ́n ń bí wípé àyè iṣẹ́ sì tún wà tó pọ̀ jọjọ. Hmm. ṣùgbọ́n ní tó ṣẹlẹ̀ ni pé tí wọ́n kéde síta kíkẹ́ káwọn èèyàn kọ ìwé àti wáṣẹ́ lágbọ̀n abìkan wọ́n kàn kọ̀wé yẹn síta ni láti pa àwọn èèyàn lẹ́nu mọ́ nítorí pé àwọn ẹni tí wọ́n gbà wọ́n ti gbà wọ́n lábẹ́nú látàrí bákan méjì hmm. alákọ̀ọ́kọ́ kọjá pé àwọn ẹni tí wọ́n fẹ́ gbà wọn oníkálukú ní àwọn ẹni tó ti bá wọn lu ẹsẹ̀ tó kì sí hmm. bí ẹni tó gbà ìwé alátọ̀dọ̀ mínísítà hmm. àbí ẹni tó gbà ìwé alátọ̀dọ̀ sẹ́nítọ̀ àbí gbà ìwé alátọ̀dọ̀ rẹ́p eh, gọ́vnọ̀ eh, chairman local government àwọn èèyàn jàǹkàjàǹkà wọ́n ti kọ̀wé fún wọn tí wọ́n sì lè mọ́ gbà so dáa ni wọ́n mọ̀ ọmọ ta ni ọ ládùúgbò ìgbà tá ń dọ̀ ọmọ so ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn rẹ̀ rí i pé ìdí nù tí wọ́n fi rí sẹ́yìn ọ̀nà kejì ń lẹ́nu pé káwọn ẹni tó wà lẹ́nu sẹ́yìn gangan fúnra ara wọn kọ́ máa fẹ́ fọmọ wọn dípò ara wọn. Mm-hmm. ẹlòmíì ò tí kú lẹ́nu ṣẹ́gun ó ti fọmọ rẹ̀ méjì sí sẹ́kítọ̀ yẹn. so àwọn ọmọ ọlọ́mọ náà sì kún títì táwọn náà ń wá ṣe nígbà táwọn ò mẹ́ni kankan fẹ́ràn káwọn ọmọ ti wá àwọn náà sànù wọn. so ọ̀nà ẹlẹ́kẹta náà ni pé kí wọ́n ta flọ́ọ̀tì sẹ́yìn àwọn ọmọ tó ń wá sẹ́yìn ìsìn wọn ni kẹ́ lọ mú two million wá hmm. ẹ dákun yóò láti pa two million lẹ́nu sẹ́yìn náà èlò wọn fún wọn lóṣù. so wọn á ní kán lọ mú two million wá ńgbà tẹ bá rí two million wá wọn fọmọ ń sẹ hmm. omi wọn lè ní one million omi wọn lè ní five hundred thousand hmm. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣé irú owó tà ń san sọ́tọ́ká sanrú rẹ̀ kọ́ mọ́ lè bá àríṣẹ́ àbíbáwò lábẹ́ òfin ọlọ́run owó yẹn tó bá yẹ pé ni tí ọfẹ́ bá wa wá sí fọ́ọ̀mù wíwá ní ọ̀wá hmm. wàhálà ni ó ṣe oògùn ni ó là hmm. kó tó di pé oríṣẹ́ ń ṣe fọ́ọ̀mù wa oríṣẹ́ ń wá fọ́ọ̀mù wa hmm. kò sí tó burú ká sanwó ṣe fún. nítorí pé tí iṣẹ́ ń bá wà nítòsí ni kí ló dé táwa náà náwó gan àbúrò sanwó fẹ́ nìkan owó kìnnì ọba ń rọ ẹrù ni àbọ̀ bá ń sọ ẹrù so ṣùgbọ́n gbà tó ṣe pé wàhálà ni ó ṣe á wàá sanwó fún lódiwọ̀n wàhálà tó bá ṣe so eléyàn ni àwọn services company tí wọ́n máa ń sí lọ́pọ̀lọpọ̀ lókèrè hmm. níṣẹ́ mi ti kàwé tí wọ́n mọ̀ wá ṣe màá lọ sí service company public service company hmm. so màá lọ bá wọn pé mọ̀ wá ṣe irúṣẹ́ wò lọ́ ń wá màá fill the form so àwọn ní ọba mi apply sọ́nà oríṣiríṣiríṣi hmm. so wọ́n sì sọ pé owó ṣe táwọn ṣe yẹn tó bá click iye báyìí ni tí ò bá click iye báyìí ni so kò sí wàhálà nu eléyìí lábẹ́ òfin ọlọ́run torí mo mọ̀ pé wọ́n fẹ́ ṣiṣẹ́ fún mi ni so àmọ́ slot yẹn ti wà lọ́wọ́ tiẹ̀ tẹ́lẹ̀ so ìwọ wàá fẹ́ sọ́ọ̀lẹ̀ àyàfi kí wọ́n sanwó báyìí fún ẹ̀gún jẹ̀lélẹ̀ yìí anabi hmm. muhammad sallallahu alayhi wa sallam ó láàánú allahu rọ́ọ̀ṣì wàlmọ̀tẹ́ṣì àtẹni tó gbowó àpẹtẹ́lẹ̀ tó jẹ́ àtẹni tó san fún ọlọ́run láàánú àwọn méjèèjì hmm. torí ìdílé ẹja bẹ̀rù ọlọ́ ẹ mọ̀ kó wọlé ayé ilé ayé náà láàfin sí ẹ̀tọ́ tó bá jẹ́ ti gbogbo ọmọ orílẹ̀ ẹ má fi dùn wọn. Hmm. ẹ mọ ìpẹ́ yìí lẹ wà ń lónìí ẹ fẹ́ jayé ipò tẹ wà ń jẹkújẹ hmm. téèyàn bá jẹ ń yóò jẹ ìyàkíyà hmm. láyé àti lọlọ kìyàmù. ṣé mo ọmọ táwọn lẹ́tọ̀ọ́ sí kí wọn rí sẹ́ńdẹ̀ tí wọ́n rí hmm. tí wọ́n bá sépè wọn ní bẹ́ẹ̀ ni tá a bá déwájú nínú ìbéèrè mẹ́rin tá a dáhùn kó tó di min ẹyin akitasẹbẹ wàfíì ma ànfàkọ Ọlọ́run bí kálukú nípa owó rẹ̀ hmm. níbo lẹ gba rí hmm. níbo lẹ nà sí hmm. tá a bá ti wá ìdáhùn tó ṣe déédéé ìbéèrè kalẹ̀ díjọ́ àlùkìyàmà kò sí wàhálà kó ń kálukú ọmọ ẹsẹ̀ ń tagbára rẹ̀ ọba ká láti dáhùn fún. Hello. Aleykum salaam wa rahmatullahi ọkọ̀ ní o. Ẹ ṣe o màmá. Lọ́wọ́ jà sọ́pọ̀ rẹ̀. Àmín kí ni ìbéèrè yín? Orúkọ mi ṣe Fáàtà Àbùsálà ńlá tó pe Wódé Ògúnmọ̀sọ̀. Ìbéèrè tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé ká jẹ́ bí obìnrin mẹ́fà. Hmm. A fẹ́ jọ kírun papọ̀. A sì tò pa á fẹ́ kí jọ̀mọ́ ni. Mo wá fẹ́ bèèrè pé bóyá obìnrin tí ó ṣe bí mọ́ mú fún wa ṣé yóò mọ ká kéwú sókè ni àbí bí wá ṣe ń ka kéwú rẹ̀ táwa náà mọ̀ tẹ̀lé bẹ́ẹ̀ béèrè tí wọ́n fẹ́ béèrè yìí. alhamdulilayi tí obìnrin bá fẹ́ ṣe jama lọ́rẹ́ látòrí ẹ̀ méjì lọ síwájú ẹ wá lẹ́yìn mẹ́fà ni hmm. ìmáàmù ní lọ́ọ́ dún wájú bí lè máàmù ọkùnrin ṣe máa dún wájú hmm. ẹ̀jọ̀ tó dọ́gba àárín yín ni lè máàmù náà wà hmm. tó náà di ó dọ́gba pẹ̀lú yín ẹ̀yin lẹ́ẹ̀ máa ń lè máàmù ẹ̀yin tẹ́ wá wà lẹ́yìn rẹ̀ là ń pè máàmù so ẹ̀yin jẹ́ momat ẹ̀yin jẹ́ wà lẹ́yìn ìmáàmù nù ìmáàmù ọmọ kakẹ́ sókè lóde wọn tí ẹni tó wà nítòsí rẹ̀ jù lọ́tún àti lósì òfin máa gbọ́n ti máa ń kà hmm. so táwọn tó wà lọ́tún àti lósì bá ti wá gbọ́ pé ìmáàmù ti kà fátì àjà táwọn ṣe àmín àwọn yòókù tètè mọ̀ pé àmín láwìn bì ẹlẹ́yin ìjọba ó ṣe jẹ́. ẹ lọ́rùn. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam warahmatullahi wabarakatuh. Tó kọ́ yín bí ẹ ti ń pè. Ọlámilé Fọlọ́n sọ̀rọ̀ sí Adéwọlé ní ìlú Ìlọrin. Kí ni ìbéèrè yín? Nàmá kí àwọn ṣéèkì wa. Lẹ́yìn méjì mo fẹ́ ṣe sọ. Àkọ́kọ́ o. Bí aláwọ̀ kan ni pé ní ẹ̀ máa jẹ́ tẹ̀kìtìrì yìí, àwọn tó máa ń pèyàn ní kẹfẹ́ káàkiri pé tó bá fi ṣíbí jẹun pé máa gbé jáde. Ó ti yé ó ti yé náà náà náà ẹ̀ ń sọ tó bá já sí pé mọ́ṣáláṣí wà láti fún ìgbẹ́ tí wà ní kí wọ́n gbọ́ àwọn mọ́ṣáláṣí wà ló pọ̀ wọn ní dá wa lójú sáká pé ẹni tí ń ṣẹlẹ̀ mọ́mú mọ́ṣáláṣí kan takfiri ni pọ̀tọ́kẹ́ hmm. sọ láti lẹ́yìn ẹ̀. Hmm. ìgbà tí wọ́n bá ń ṣe sọ láti lẹ́yìn rẹ̀ òun gan kò dájú pé ọ̀dà ní àpò òun ṣe sọ láti nílé màmú <laughs> torí pé gbogbo jẹ̀mọ́ kí alẹ́ rẹ̀ kẹfẹ́ rí ni wá. sọ <laughs> <laughs> ẹ wá mọ́ṣáláṣí síwájú tẹ́ ẹ bá rí tí ò sí mọ́ṣáláṣí kankan ní gbogbo àdúgbò ń bẹ ṣe wí àwọn ọmọ o. Hmm. sọ ẹ wá wá àyè kan tọ́ra jìnnà sí ibi tí mọ́ṣáláṣí tí tẹ̀sírí ti ń ṣe lè mọ́mù yẹn wà. Hmm. sọ ẹ wá tẹni síbẹ̀ gbogbo ròyìn ròyìn ẹ̀yọ́ ṣe sọ láti yín bẹ̀ ẹ mọ̀ á sànà kí mọ́ṣáláṣí tí ò jẹ́ ti kẹ̀kẹ́fìrí tí ń ṣe lè máa mú hmm. tí ó fi hù ń bẹ́ insha Allah. tó hmm. ṣe pé ẹ̀ ṣe sọ láti lẹ́yìn rẹ̀ torí pé ìnáwó ń kèfèrí ni o hmm. rárá o àmẹ́yìn ò ní tò lẹ́yìn rẹ̀ nítorí pé kèfèrí ní wòyìn àbúrò á tò lẹ́yìn ẹ̀ tí ń wòyìn kèfèrí. hello ó ti já ọ̀dà ẹ jẹ́ ká tún wo àwọn ìbéèrè tí ó tún ti wà ń kàlẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀ kan ah, ìbéèrè lẹ́yìn òun náà ni pé wọ́n ní ṣe tí onírìn àjò ọ̀dà ẹja mú eléyìí hello. hello. naam ó kọ́ ibi ẹ ń pè o. hello. ó kọ́ yín ibi ẹ ń pè. wa aleykum salaam wa rahmatulahi barakatuh ó kọ́ ibi ẹ ń pè o. wa aleykum salaam wa rahmatulahi wa ń gbọ́ yín orúkọ yín àti ibi ẹ ń pè. hello. ìyá ọ̀dà ẹ̀yin ò gbọ́ wà wá ń gbọ́ yín ìbéèrè náà onírìn ah, àjò àwọn ti rìn àjò dé ìgbà tí àwọn ti rìn àjò dé àwọn bá gbọ́ pé olùpèpè fún sọ́lá tó máa ń pe azan ah, ó ń pe ah, as-salatu khairu ní síwájú kí àlìfàjáde kó tó yọ. Ah, bẹ́ẹ̀ náà ni wọ́n sì ń pè títí ṣùgbọ́n wọ́n tún wá pé àdáni ah, ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn tí àlùbájáde ah, bá ti yọ ẹgbẹ́ iṣẹ́ ilé ṣé ó ṣe ìtẹ́wọ́gbà nínú òfin ẹ̀sìn Islam. èyí tó dọ́gba jù ní pé as-salatu khayrun minan nawm yóò wà nígbà tí alifajari bá yọ hmm. èyí tí ó ṣe as-salatu khayrun minan nawm níbẹ̀ yóò wà ṣáájú kí alifajari ó tó yọ ilé lọ hello naam salaam wa rahmatulah àwọn gbọ́ yín orúkọ yín àti ìgbà tí ń pè é láti Benin Republic nìyẹn. kí ni orúkọ yín kí ni ìbéèrè yín. Muhammad Nazifo ìbéèrè mi ni pé ó sọ pé àwọn ẹran tí èèyàn lè jẹ ní wọ́n lè rí sí i pé ẹni tí wọ́n fẹ́ lu ẹran pa tó wá ṣe bísí ilẹ̀ ilẹ̀ láàbò ẹ̀yàn wá fúlẹ̀ tí ó lè jẹ ẹran yẹn. ṣé èèyàn bẹ pàkúté ìgbà tó ti ń bẹ pàkúté yẹn wọ́n ṣe bísí ilẹ̀ Hmm. ìgbà tó wá dé ibi ìfàkóso èsì náírà yẹn hmm. ẹ àti ìdìbò tó lè tẹ́ra yẹn. alhamdulilayi àkọ́kọ́ ni pé lábẹ́ òfin ọlọ́run ẹran tẹ bá lù pa hmm. ẹ lù ú pa wá ṣe bísímìlá bísímìlá tẹ sí yẹn kò lè sọ ẹran dẹ̀tọ̀ nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá kò gbà ká jẹ ẹran tán bá lù pa ọlọ́run wal mawqudatu wal mutaraddiyatu. والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم hmm. أنا جزاك اللو ليلو àbí ẹran tó jábọ́ látòrí òkè àbí ẹran tó kápá ọlọ́run bá lóun ọgbà kẹjẹ bíi mọ́tò gba ẹran ó fi kú mọ́ṣíìnì gba ẹran ó fi kú lẹ́yìn tí ń gba lọ ní bisimilahi Allahu akbar àní jẹ́ so eléyìí túbọ̀ sí wípé ẹ̀ẹ́dù dúdú ni máa sọ ẹran di ńtọ́tọ́ láti jẹ. àyàfi ẹran tí ẹ bá dẹdẹ rẹ̀ ẹ ta lọ́fà ẹ di ajá sí ẹ̀yìn ń bọ̀ àsìkò tí wọ́n ń di ajá sí tẹ́ ń ta lọ́fà kẹ́yìn ń bọ̀ ẹsẹ̀ bismillah Allahu akbar eléyìí lájẹ. ẹ dẹ takute fẹ́ràn ẹran wa kó ní takute ẹ wá lọ ẹsẹ̀ bismillah Allahu akbar sófurufú nígbà tẹ́ ń dẹ takute ẹ wá bá gàlà ń bẹ̀ ló kù sẹ́ẹ̀jẹ́ ẹ̀gbọ́dọ̀ jẹ́ ọ̀tọ́ bá jẹ́ okùn bètè lẹ́jẹ̀ hmm. àfi tẹ́ bá bá láàyè tẹ́ wá dúnbù rẹ̀ bisimilahi allahu akbar lẹ́lẹ́tọ̀ láti jẹ. Hmm. hello. hello. ó kọ yín bí ẹ ti ń pè o. ẹ̀ka àkàwọ̀ àìfùbọ̀. aleykum salaam ó kọ yín. ìyá amóyídà ló ń sọ̀rọ̀ láti àbújá kan. láti àbújá kí ni ìbéèrè yín. ẹ̀ka kò ní fẹ́ sáwọn tí èkó wa fún bá ṣùgbọ́n nítorí um, um, pé obìnrin lórí wọn bí wọn bí wọn migrate pé pé alákọ̀ọ́kọ́ méjì tí ìlú kàtóṣe àtẹ́lẹ̀ kẹta. ní ìpò ẹ̀yìn méjìlá wà náà ó ìwà nǹkan àkùrá náà àkọ́kọ́ kò sí ìyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin hmm. níbi ká gbóhùn sókè níbi tí wọ́n ti ní ká gbóhùn sókè nù sọ́lẹ̀ ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ni pé ohun obìnrin kò dàbí tọkùnrin níbi dídá fìtínà sílẹ̀ hmm. ohun ọkùnrin àwọn fìtínà olówó ọkùnrin dálẹ̀ fún láti fi pé wọn ò hmm. so àmọ́ obìnrin ohun rẹ̀ lè dá fìtínà lẹ̀ hmm. so ìdí nìyí tó fi jẹ́ kó fi ọlọ́run dá lórí pé tẹ́mánì kóbìnrin náà gbóhùn sókè tẹ́mánì ká ọkùnrin náà gbóhùn sókè ọkùnrin ó gbé sókè bí ọkùnrin hmm. obìnrin ó gbóhùn sókè bí obìnrin hmm. ìgbóhùn sókè tó obìnrin náà ní ta ti ṣàlàyé lẹ́ẹ̀kan nínú bí obìnrin ṣe lè ṣe lè má mú fáwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ wọ́n ní tó bá ti gbé sókè lọ́nà tẹ́ni tó súnmọ́ jù bá ti gbọ́ pé ń sọ̀rọ̀ ní tí sì ń sọ ni ó ti gbé sókè onídìí hmm. kọ́ máa pariwo bí ẹni tí ń pèpè fún sọ̀làt torí pé obìnrin lòun wàá kà sókè lọ́nà tó ti pẹ́ ní tó bá dúró tiẹ̀ yóò gbọ́ pọ̀ nǹka kí o yóò sì mọ̀ pé nítorí nǹka ni o hmm. ti tó bá ń bẹ́ẹ̀ náà ní tó bá gbá Kùránì ló tó fẹ́ kà tó fẹ́ kà lẹ́ni tó gbóhùn sókè wàá kà gbóhùn sókè lọ́nà tẹ́ni tó súnmọ́ ju ó fi gbọ́ pé ọ̀nka kí o jazakumullahu khairan sheikh ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kọ́lọ́n kọ́ bá fi san wọ́n lẹ́sùn lórí láyé bí àti lọ́jọ́ àgbéǹdẹ̀lẹ̀ kẹ̀yàmà ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimudina center tó ń bẹ ní ẹ̀ṣánú adélógún ọ̀ṣọ́ sheikh kọ́lọ́run kó jẹ́ kárí yín pẹ́lá tàbí dáadáa kó sì jẹ́kẹ́ látúnbọ̀ tán dáadáa pẹ̀lú lójúpọ̀nà ẹ̀sìn Islam ọkọ̀ pàtàkì lọ́wọ́ àbú àmínà tí wọ́n dìjọ kọ́ wọ́rin wá láti òkè àdó akíṣọ́lá jazakumullahu khairan ọ̀làdùn níbi ìròhùn ló kọ̀ mí ọjọ́ mẹ́jọ ìní ní kẹ́tún jẹ́ káwọn pàdé pọ̀ padà títí ọjọ́ mẹ́jọ náà ní mò ń kí wa ní kíkí ọlá kíkí ọlá kíkí tó sàlùbáríkà jùlọ pé sálámù alaykum wa rahmatullahi wa barakatuhu. الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز